إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى وبتي وشوان مسلمين أدوقف الله سبحانه وتعالى وبتنكي رمضان وبيه bó ṣojú wa tó ní ká bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó jẹ́ ká rí òpin Ramadan kó wá jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àwọn iṣẹ́ ìjọsìn tí a bá ṣe ń bẹ́ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó má àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa náà ọlọ́wọ́ bá kó ṣe àbójúkó rẹ̀ fún wa adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala lórí àwọn orí rẹ̀ tí ó ló ń kà tó ṣe pé ta bá ní ká máa kà ní ní èjì ẹ̀ta àlèkàátá gẹ́gẹ́ bí tí Allah subhanahu wa ta'ala sọ ó ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha innal insana ọlọ́wọ́ bá ní tẹ bá ń ka ìdẹ̀ra tó wọ́n ọlọ́wọ́ bá ṣe fún yí látò sóhá ẹ̀lẹ́ ṣe kárì tàbáníká máa ká ní ẹni èjì ẹ̀ta ẹni àdìkàádán láàrin ìgbàta jísáyé lónìí orí ọlọ́wọ́ bá lórí wa olóǹkà kódà láàrin ọgbọ̀n ṣẹ́jú sísìn orí rẹ̀ lé wa lórí kò ló ń ka torí náà àdá ọpẹ́ fún abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àìní lè dúpẹ́ fún ọmọ ọlọ́wọ́n bá kí ó má fi ṣàdánwò fún wa ó kàwà kúnnú àwọn ẹrù rẹ̀ tí ó mẹ́pọ̀ tí ó mẹ́pẹ́ ọlọ́wọ́n subhanahu wa ta'ala kó wá gba ìdúpẹ́ náà ó gbà ní ìjọsí fún ẹni tọ́lọ́wọ́ bá fi ṣàánú wa tó ní kó wá ṣàlàyé ọ̀nàmà fún wa ọ̀nàmà tó ṣe pẹ́ni tí ó bá tẹ̀lé ẹni náà lẹni tí yóò là ẹni tó bá kọ tí kún tó lóhun ò tẹ̀lé ọ̀nàmà náà ẹni ẹni ànú ní ẹni náà lẹni náà jẹ́ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àìnílé tẹ̀lé ànábúwa Muhammad ma sallallahu alaihi wasallam kọlọ̀n má fi ṣe àdánwò fún wa ìkẹ́ ọlọ́mọlọ ọlọ́kùn ma bá àwọn ará lè rẹ̀ náà àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá rí ìlànà rẹ̀ títí jùjọ́ pé àti àwọn ìyá tí wọ́n bẹ níkàlẹ̀ kọlọ́ọ̀bá kó jẹ́ kí a rí ní pẹ̀lú dáadáa kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó tó bá wa kùn ilé mi sí lórí dáadáa pẹ̀lú àlàáfíà ara ọ̀padà sí aburú kọlọ́mọ ní kò tọ́ sí i àmú ọkùnrin obìnrin abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàlékún dáadáa ní kọ̀kan wa wọ́n kí àwọn ìmáàmù wa ìmáàmù àmáhùlà kọ́lọ̀mà kó jẹ́ kí àríyìn pẹ̀lú dáadáa àpadà sí agbúrú kọ́lọ̀mà ní kó tọ́ sí ẹ̀yìn náà kọ́lọ̀mà subhanahu wa ta'ala kí ó fún iní ẹ̀mí fún àti àlàáfíà ara àti ẹni kọ̀kan wa náà eléyìí ìṣe ti jẹ mú fún àwọn èèyàn tí àwọn ẹbí àwọn aláàjì wa tí a mọ̀ wọ́n sí aláàjì ẹlẹ́yẹlé àbẹ̀lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kò bá wa ṣàforíjì fún wọn kó bá wa kẹ́ wọn kọlọ́mbà kó bá wa ṣe àlékún kẹ́ fún wọn tí wọ́n fi kalẹ̀ kọlọ́mbà subhanahu wa ta'ala kó má jẹ́ kí ìbàjẹ́ wọ̀ gbogbo àwọn ẹbí wọn ará wọn abẹ́lá wọn subhanahu wa ta'ala kò bá wa bójútó wọn ọlọ́mbà wa dáàbòbò wọn abẹ́lá wọn subhanahu wa ta'ala kí ó má da àárín wọn rú ọlọ́mbà subhanahu wa ta'ala kí ó ṣe àlékún dáadáa wọn tọ́pìkì tí wọ́n ní kí a máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní building a Muslim home bó ni a ṣe lèrè fámílì tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn Islam eléyìí ni ìtáníkà fún bára wa sọ̀rọ̀ ẹni tí ó bá ma ń dáa torí ẹ̀bẹ̀ láyé yóò mọ̀ pé tọ́píkì yìí tọ́píkì tó pàtàkì ni torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ fún wọn nùsúrátù zariyat ọlọ́mọba ní wà máa kọ̀láftù jinna wal insa illa liya'budu ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna allaha huwa razzaqu dhul quwwati matin inú ọ̀rọ̀ ọlọ́mọba ta kàyí ọlọ́mọba ń sọ fún wa ó ní ìran àlùjànnú àti ìran èèyàn òun ò dá wọn fún kankan bí o bá ń ṣe torí ìbáadà ohun ọlọ́run ọba torí kí wọ́n lè ṣe ìjọsìn fún òun òun lòun torí ẹ̀ dá wọn so ló jẹ́ pé ẹni tí ń bẹ láyé tí ò sin lọ́run ẹni ẹ ti ṣòfò ẹni tó ń bẹ láyé tó ṣe pé ìyẹn ẹgbẹ́ rẹ̀ ló sìn àbí àlùjànnú ló ń sìn àbóòrùn ló ń sìn omi ló ń sìn igi ló ń sìn irin ló ń sìn ẹni ìyẹn ti ṣòfò torí pé tọ́lọ̀wọ̀n ọba torí ẹ̀dọ́mẹ ènìyàn gangan táa fi ń bẹ láyé máa ṣe jòkó táa pọ̀ yìí láyé táwà yìí ìta ń torí ẹ̀bẹ láyé gangan òun ni ká lè wá ṣe ìjọsìn fún Allah ìjọsìn wọn ò ní kankan tí ó ṣe fún oru tí gbogbo bá láàsìn òdí ọlọ́lọ́wọ́ ọba kù ṣùgbọ́n fún àǹfààní ti wa náà níta ẹ̀bẹ̀ láyé nìyẹn ọlọ́run ni máa orí dùn mínú mi rẹ́sìkì wọ́n máa orí dùn ayò tàrímù ọlọ́run ni mi fẹ́ àrísìkì kan fún èmi mo ni mo dá gbogbo nǹkan tí wọ́n láwọn ń kọ́ntró náà wọ́n máa orí dùn torí pé inna Allaha huwa razzaq Allah gangan lẹni tó ń ṣàrísìkì gbogbo ń ta ní pátá Allah náà ló ní dhul quwwa ọba alágbára al-matin ọba tó ṣe pé kò sẹ́ni tó lè kojú rẹ̀ tó bá lóun fẹ́ jí pẹ̀lú èèyàn kan kò sẹ́ni tó lè gbẹ̀yìn ẹlẹ́ tí ó ní kò mọ́ jí pẹ̀lú ẹ̀ so ìta ń torí ẹ̀bẹ̀ láyé ni ẹni wá mọ́ tó ń torí ẹ̀bẹ̀ láyé yóò wo pé bó o lòun ṣe fẹ́ ṣiṣẹ́ tó ń torí ẹ̀fẹ́ láyé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wá ní àwa nìkan kọ́ la máa bẹ ọkùnrin nìkan kọ́ ni ó máa bẹ obìnrin nìkan kọ́ ó máa bẹ àájọ máa bẹ pọ̀ náà ní tá fi máa bí sí tá máa rẹ̀ sí a máa bí sí a máa rẹ̀ sí kan so ló fi jẹ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló ṣe kí ni òun ni ó dá fún wa àwa ara wa nítorí kí ni nítorí kálíbà ìfọkànbalẹ̀ láàrin ara wa ọkùnrin yóò fẹ́ obìnrin nítorí kó lè rí ìfọkànbalẹ̀ tọkùnrin bá ti ṣiṣẹ́ lọ́ọ́ tó bá dé kó lè rí ibi tí ó fi ọkàn balẹ̀ sí ọkùnrin ní ìdí obìnrin bẹ́ẹ̀ lóbìnrin náà lè gbáyé láì ṣe fóun náà rí ọkùnrin ọlọ́run ọba ló ṣe àlámọ̀rí wa bẹ́ẹ̀ táwa ni ọkùnrin tó ṣe pé kéèyàn tí ẹ máa bẹ lábẹ́ rẹ̀ ta ni obìnrin tó yẹ kí ọkùnrin gbé sílé nítorí kán lè bá so èso re tá fi sọ wípé fámílì yìí o fámílì tí ó jẹ́ fámílì mùsùlùmí ni fámílì tó ṣe pé bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ kí fámílì rí òun lórí eléyìí ni tí wọ́n ní ká máa gbé ẹ̀wò anábúwa muhammad sallallahu alayhi wasallam ó jẹ́ ká mọ̀ yí pé ọkùnrin àtóbìnrin tí wọ́n fẹ́ jẹ́ ọkọ àtayà ara wọn láti lè bẹ̀rẹ̀ sí ní build family wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ó nífẹ̀ẹ́ ara wọn wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ó nífẹ̀ẹ́ ara wọn lóbi jẹ́ pé nọ́rọ̀ anábi sallallahu alaihi wasallam kan ó ní lam yúrọ̀ lil mutahabbayni mithlu nikah kò sí nǹkan tó dá tó kí èèyàn méjì tán nífẹ̀ẹ́ ara wọn kan fẹ́ra wọn ọkùnrin kan àtòbìnrin kan àwọn méjì nífẹ̀ẹ́ ara wọn èèyàn kan kí bàbá ní èmi ni bàbá rẹ ẹni tí mo dẹ̀ fẹ́ kó fẹ́ mi tó o bá fẹ́ mo kọ ẹ lọ́mọ Islam fẹ́ torí pé nǹkan bẹ́ẹ̀ tọmọ yẹn bá lọ fẹ́ ọkùnrin yẹn tínú rẹ̀ ó dẹ̀dù sí wọn ní ní ìgbésí ayé rọrùn kí wọ́n láǹfààní márìèjì téèyàn ń bẹ́ẹ̀ nú ẹ̀ tí ò sí ìgbésí ayé rọrùn mẹ́rin so ló jẹ́ pé ẹni tá a fẹ́ fẹ́ra wa ó gbọ́dọ̀ jẹ́ ní tá jọ nífẹ̀ẹ́ ara wa èèyàn kan lọ complain fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ipe bàbá àwọn ó fẹ́ kó ń fẹ́ ọmọ ọ́nkù lèyẹ́rfà àbí ìkọsí sátà torí pé kí ọmọ ọ́nkù ní change lọ́wọ́ bàbá wá òpé tí òun bá fẹ́ yóò pọ̀ nǹkan sáhùn lára látara rẹ̀ òṣì tó ń bá wọn jà yóò lè jẹ́ nǹkan tí ó kàkúrò ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ẹni yìí anábi sọ́lọ́lọ́ asálàm ó bá ní kò sí tó jọ bàtí ọmọ ẹ wá rí pé anábi dájọ́ bó ṣe yẹ kó dájọ́ ó wá ní òun ti padà juwọ́lẹ̀ láti ṣe tí bàbá òun fẹ́ ṣùgbọ́n bá jẹ́ kí wọ́n mọ̀ wípé kúkùn ọmọ náà lẹ́nu bẹ́ ẹ̀ẹ̀kan lékù fèrèkẹ́ ẹlẹ́ni tí ó fẹ́ eléyìí tú so olóbi jẹ́ wípé tàbá fẹ́ bíúdì fámílì tí ó dá ẹni tí wọ́n fẹ́ fẹ́ra wọn wọ́n gbọ́dọ̀ jẹ́ tí ó nífẹ̀ẹ́ ara wọn so tí ìfẹ́ bá wà eléyìí ó jẹ kí nǹkan lè lọ bó ṣe yẹ kí ó lọ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fún sọ wípé olóhun dá fún yí min anfusikum látara ara yí azwajan ìyàwó litaskunu ilayha nítorí kẹ́lẹ̀ máa rí ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ rẹ̀ wàjáàlá bainakum mawaddatan wa rahma ọlọ́run ọba ní òun wá fi sáàrin yí mawadda ìfẹ́ wa rahma àti kẹ́ inna fi dhalika la ayatin li qaumin yatafakkarun ọlọ́run ní ìtí mo sọ yìí àmì ń bẹ ń bẹ púpọ̀ fáwọn tó bá máa ronú àmì ń bẹ ń bẹ púpọ̀ fún àwọn tó bá máa ronú òun ló jẹ́ pé any marriage tí ò bá ti sí ìfẹ́ ń bẹ̀ òun ṣe marriage Islam fẹ́ nìyẹn any marriage tí bá ti sí ìkẹ́ ń bẹ̀ kò ṣe marriage tí Islam fẹ́ nìyẹn ọkùnrin gbọ́dọ̀ rẹ́dì láti mọ kẹ́yàwó rẹ̀ ọkọ rẹ̀ ọkùnrin gbọdọ nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ìyàwó gbọ́dọ̀ nífẹ́ ọkọ rẹ̀ sòtòrí ẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala wallahu khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahma inna fi dhalika la ayatin liqaumin yatafakkarun so nǹkan àkọ́kọ́ lélẹ́yìn bákan náà lára nǹkan tó pàtàkì tá a bá fẹ́ ní fámìlì mùsùlùmí tọ́lọ́run yọ́nú sí ó gbọ́dọ̀ jẹ́ wípé àáwò ẹ̀sìn ẹ̀sìn àáwò anábi sallallahu alaihi wasallam sọ́nú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní tún káhù mar'atu lè arba'in àwọn ọkùnrin tí máa fẹ́yàwó wọ́n sábà máa ń wo nǹkan mẹ́rin tó máa fẹ́ fẹ́yàwó mọ́sí àwọn èèyàn tó máa fẹ́ fẹ́yàwó wọn a máa wò nǹkan mẹ́rin tó ń káhùn mẹ́rẹ́tù lè arba'in lè má rí ha ẹlòmíì tẹ́bá wò pé kí ló torí ẹ̀ fẹ́ mú obìnrin yìí torí owó òun ló jẹ́ kó fẹ́ àbúwá láti fámílì tó lówó lọ́wọ́ yóò pé tó ń bá bárú àwọn eléyìí dáná owó yẹn ó ràn mọ́ òun náà òun náà ó dẹni tí ó lówó lọ́wọ́ tún kàwé mọ́ra tún lè àrùbáyìn lè máa lè ha wà hasabi hà ẹlòmíì torí fámílì tọmọbìnrin ti wá bí a fámílì ọba ni fámílì tó lórúkọ ni fámílì tó lówó ni eléyìí ti ń bá tiẹ̀ fi lè fẹ́rù ọmọ báyìí tó bá wọ́ọ̀kì wọ́n á ní ẹ̀ ọkọ ọmọ lágbájá nìyẹn ọkọ ọmọ tàmọ̀dò nìyẹn ẹ ní ni àti ó lè ṣí òun náà mọ́ fámílì tó lórúkọ wàlé hasabi ha wàlé jamali ha ẹlòmí ìtorí ní máa fi fẹ́ obìnrin àni àá ah, tó bá rí ẹ very beautiful ah parí in ntori ń torí ẹ̀kú fún nìyẹn anábi sallallahu alaihi wasallam wa wali wàlì ha àwọn èèyàn máa fi obìnrin ntori ẹ̀sìn nitori pọ́ obìnrin yẹn jẹ́ ẹlẹ́sìn káfí obìnrin nítorí àwọn nǹkan tá kàkálẹ̀ islamu nítorí owó ìsìláàmù ní haramu ni kafe nítorí ẹbí tó ti wa ìsìláàmù ni haramu ni kafe nítorí kó rẹwà ìsìláàmù ní haramu ni in fact sí tí agbègbè ẹwà yìí ìsìláàmù ti ẹ̀ tún mọ́ encourage ẹ̀ dáadáa torí pé tóbìnrin bá ní ẹwà tí ẹwà yẹn dẹ̀ jẹ́ nǹkan tí ó attract ọkùnrin yẹn náà lára nǹkan tí ó máa padà lọ síbi ìfẹ́ ta sọ lákọ̀ọ́kọ́ ni mùlànàbíwá muhammad sallallahu alaihi wasallam èèyàn kan sọ fún ó ní khatọ́pti mọ́ra àtàmìnà ansọ́r àwòtàzàwáṣù mọ́ra àtàmìnà ansọ́r mú bọ́ mọ́bìnrin kan sọ̀rọ̀ nú àwọn ará madina nú àwọn ansọ́r sọ̀nàbíwá muhammad sallallahu alaihi wasallam wá bèèrè lọ́wọ́ rẹ̀ ó ní annazọ́ta ilé ìhà ọmọ tó ló bá sọ̀rọ̀ gbogbo fẹ́fẹ́ yẹn ṣe òwú dáadáa fa'inna fi àyúnil ansọ́rí ṣe'an torí pé àwọn ansọ́r àwọn ará madina generally wọ́n ma ní kankan bí ojú wọn tó ṣe pé ó lè má jẹ kéyàn fi bẹ́ẹ̀ fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ wó dáadáa torí pé ó lè padà lọ́rí nǹkan yẹn lójú wọn kó mọ́ attract ẹ̀kọ́ ogun fẹ́ kọ́lẹ̀ kó tó di pé ó torí bọ̀ wó dáadáa anábì sọ́lá sam advice èèyàn tán bẹ́ẹ̀ ó sọ fẹ́lò mí ó ní fanináwó ahara ayyúdámà kuma. obìnrin tó fẹ́fẹ́ tó bá wò dáadáa ìyẹn ni ó jẹ́ kí àárín ẹ̀yìn méjèèjì kó lè gúrégé tí ó jẹ́ kẹ́ lè láàjì ẹlòmíà nígbà tí mo ti ẹ̀kọ́nu sọ́mọ obìnrin yẹn àti ìparọ̀ àwọlé kí tó mọ̀ pé bíbàtàn rẹ̀ pé wọ́n sàsí ni àìfarabalẹ̀ wo ẹni tó fẹ́fẹ́ owó islam fi àyíyàn lẹ̀ ìkánú àwọn sàábí anáwọ̀ muhammad sallallahu alaihi wasallam tó dọ̀rọ̀ dánẹ́bí sọ yìí pé wo dáadáa yẹn wọ́n sọ ó ní fọ̀kàtọ́pù ìmọ̀rátàn gbogbogbìnrin kan sọ̀rọ̀ kó mú fẹ́fẹ́ ó ní fàjáàtù àtàkọ́pàá òláhà mú tún wá ń fara pamọ́ fún láti wo dáadáa hatta ra'aytu ma da'ani ila nikahiha wa tazawwujiha fatazawwajtuha ìgbà tí ọkàn mi wá balẹ̀ pé a èlé ìmú lè fi ṣèyàwó ìgbà ẹ̀la tó ṣe tán pè ní ápì ìgbà ẹ̀ mo tó ṣe kí ni mo tó so ìgbì pẹ̀lú ẹ̀ kò ń ṣe pé wọ́n jọ ń jáde wọ́n jọ ń gbẹ́ra wọn jáde ṣùgbọ́n ó wò ó kàn bá sọ̀rọ̀ pé fẹ́fẹ́ ṣùgbọ́n kò bá ọmọ lórí kó ń bá sọ̀rọ̀ yẹn ó fún táìmù ó ń wò ó tí tó fi rí pé tó ń bá fẹ́ ẹni yìí owó ṣe mistake ìgbà ẹ̀nà tó proceed lọ síbi pé kí ni wọ́n ṣe áàkù ṣùgbọ́n ẹni tẹ́yìn òwò last kí marriage yẹn last so lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó fi fẹ́ràn bí oṣù mélòó kan wọ́n máa náà ti tú gbogbo ẹ̀ká so látara pé kí ni wọ́n fara balẹ̀ so bọ́kùnrin ó ṣe wo náà lóbìnrin ó wo ìyẹn agbègbè tó ní ṣe pẹ̀lú ẹwà là ń sọ yìí ó ká tó lọ síbi ọ̀rọ̀ ẹ̀sìn èyàn fẹ́ obìnrin torí polówó ìsìláàmù takò èyàn fẹ́ obìnrin torí wípé àwọn ẹbí ẹ̀ wọ́n lórúkọ ìsìláàmù takò èyàn fẹ́ obìnrin torí ẹwà islam ò tako in fact islam encourage yẹn torí pé wọ́n lò ó bá gbé in tó ń rí gbogbo ọgbà tó ṣe pé inú rí ò sí in tó súnmọ́ òun ni kí marriage yẹn kó mọ́ last oníkanú àwọn obìnrin tó ṣe yí pé ó fẹ́ kanú àwọn ó ní rí òjíṣẹ́ ọlọ́run ọba ó ní láàbíbú fi sábìt fi kólùkín wà láti ó ní ẹ̀sì sábìt ẹ̀sìn rẹ̀ wà òkè èyàn tó dẹ̀ níwà dáadáa ni wàlákin náà ni afṣẹ́l kúfùrà fi islam ṣùgbọ́n mi ìfẹ́ jóbìnrin aláìmórí ó tọ́jú mi ó ṣe dáadáa sí mi wọ́n ní ṣùgbọ́n ọkùnrin yìí òun ṣẹni tó lẹ́wà èèyàn tó burẹ́wà ni sọ́tọ́bìnrin bá wá ń wo o mọ̀ ń kórìíra rẹ̀ gan so ẹni tẹ́yàn ń kórìíra tó lẹ́ ń tọ́jú yàn gbogbo tẹ́yàn fẹ́ ló ń ṣe fún yàn bẹ́ẹ̀ lè yóò bá tiẹ̀ látara pé ẹwà rẹ̀ òun ṣe nǹkan tó attract ọ̀rọ̀ tá ń sọ yìí ó padà lídì pé kí ni ìpín àwọn méjèèjì wọ́n pín lọ́tọ̀ọ̀tọ̀ torí pé pàtóbìnrin bá sọ wípé òun òwò fẹ́ ya láìmọ̀ orí obìnrin bẹ́ẹ̀ ni obìnrin tó ṣe pé ọkọ ń tọ́jú tó ṣe dáadáa fún tóun fi ìwà ìmoore dá padà fún iná lóbìnrin ẹ fi ń ṣeré wájú ọlọ́mọba subhanahu wa ta'ala níjọ́ kan náà fi sọ ó wá ní àmà ṣádà nìsà anábì ní ẹ̀yin obìnrin tasaddaqna ẹ máa ṣe tọrẹ àánú fa inna kunna aktharu haqqan bi jahannam ìran obìnrin ìran obìnrin àwọn nu ó pọ̀ jù nùnà obìnrin kan bá ní lima ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́wọ́ bá kí wàtàkùnà l'àṣírí ẹ̀dẹ̀ ma ń wà ìmúore sí ọkọ yín ìran obìnrin ní ma ń kọ̀m̀plẹ́yìn ẹ ò tí ṣe léyìn ò tí ṣe léyìn ẹ ìwọ̀náwó ẹ̀wọ̀náwó léyìn tó ṣe pé yóò fẹ́ ṣú ọkọ nígbà mi àfẹ́ntọ́lọ bá ṣàánú àwọn obìnrin lókùn anábi látàrí léyìn ẹ ma ń wà ìmúore Si ọkọ yín tó yẹ kẹ́ máa fi ẹ̀mí ìmorí hàn sí bẹ́ẹ̀ ni kò sọ́mọ ènìyàn tó ṣe pé tẹ́yàn bá ń fi àìmoore hàn sí tí ó láìkẹ̀ nísìn kí n fọ́mọ kékeré kan ní nǹkan nísìn èyí tí a fi kí mi ó mọ́ mi lójú ni ó gba nǹkan yẹn ó mọ́ mi lójú kò túnṣe rárá sí ń jọ́ mi ó tún mọ́ mi lójú inú tèmi náà ò ní dùn sí i bẹ́ẹ̀ lọ kọ tó ṣe ipò ṣe dáadáa síyàwó orílẹ̀ yìí ó rà fún orílẹ̀ yìí ó ṣe fún ó ṣe obèrè lẹ́yìn ó fún kọ ẹgbẹ́ tíyàwó wà sọ fún ní pé ẹ̀ kí ló ṣe sínú ẹ̀dùn ọmọ táwọn ẹgbẹ́ ṣe nǹkan ẹ̀yẹ yóò ṣọ́fì ọkùnrin yẹn ni bí ìgbàtán gun nígò àmọ́ gun lọ́bẹ̀ ni ó ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè mọ́kàn ẹ̀kú ṣùgbọ́n wájú ọlọ́run anábì sọ lásán ní sọ ipé kí ni tẹ̀fúnnà àṣírí ẹ máa ń ṣùwà ìmúore sí ọkọ yìí nínú ọ̀rọ̀ kan anábì sọ lásán ní fàìnákà ìlà àṣántà ìlà ìlàwó na dáa tó bá fi gbogbo ọjọ́ ayé gbogbo ọjọ́ ayé ẹ ló mọ́ ṣe dáadáa sóbì ló mọ́ ṣe dáadáa sí ló mọ́ ṣe dáadáa sí kó wá rí nkankan tí ó láìkì lára rẹ̀ ìyẹn ìyàwó náà sọ harlot in tí ìran obìnrin máa ń sábà sọ àpẹntọ́lọ̀ máṣà lókù onìkan ní kíni lam ara fi kàkàrà kọ̀tún kíni ó wúlò rí mi rí dáadáa kan láàrẹ rí mi ìróre kan láàrẹ rí nǹkan tẹ́yìn ó sọ tí ò ní kàkún ni bọ̀ká ní pé ọmọ bíbí inú obìnrin náà ló sọ fún obìnrin pé ìrẹ́ ìyá mi ní ìrí dáadáa kan lára yín rí ìyá mọ̀ pé ọmọ ẹ̀yẹn ni á ah, ọmọ tó jálá ìmúre pátápátá ni ìyá tó ṣe yí pé ó ṣe wàhálà nítorí jíjẹ ó ní iye oṣù tó fi gbóyún ẹ sínú ó ní iye oṣù tí ó fi rórun sùn nítorí títẹ tó ké lóru tí ó jíde yóò túnmọ̀ ni kó sọ yí èyí ó rí pé ọmọ ẹ̀yẹn ọmọ aláìmoore ni ọmọ aláìmoore bẹ́ẹ̀ náà lóbìnrin tó ṣe pé ọkọ strọ́gùn torí títí ẹ̀ òun àtọmọ kán lè jẹ́ ó wá rí mistake ọkọ lọ́jọ́ kan ó lẹ̀ rọ́bíṣì gbogbo nǹkan yẹn òun lè mọ́ kàákún ṣùgbọ́n nǹkan yẹn ni tó tóbi níwájú ọlọ́run bá wa sọ àdúgbò muhammad ìran obìnrin ànábì ní kí wọ́n máa ṣe ìtọrẹ arúgbọ́n mistake ma ń wáyé ní agbègbè yẹn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin so lórí ọ̀rọ̀ wípé kí obìnrin jẹ́ni tó ṣe wípé yóò ní ẹwà ẹ̀ pàtàkì that is ẹwà tá ń sọ ẹwà tí ó please ọkùnrin tí ó fẹ́fẹ́ tó attract ẹ̀ ẹ̀sìn pàtàkì ẹ̀ àwọn alárùwá a máa sọ kìíní kan wọ́n ní lè kúlè sàkítọ̀ tí fi háyè láàkíkọ̀ ìdí ẹ̀ká wá lóhun òfẹ́ yóò rẹ̀ ni tí ó yé nísìkíyàn kan mú fóònù yìí nísìn kó sọ mú pé kò dá bó ṣe ń jábọ́lẹ̀ lómi tí yé tí ó ní alhamdulillah so ta bá sọ̀rọ̀ ń pa ẹwà obìnrin in tó wà ní sí ó wà relative ẹni tó rẹwà lọ́dọ̀ tèmi ń sìn àfáàmì lè sọ pé ah kí náà rí lára obìnrin yìí ẹni tó rẹwà lọ́dọ̀ àfáà yìí ló pé ah irú obìnrin wà lẹ́ni yìí fẹ́ ìgbà mí ìdẹ̀ ni ẹnu wọ́n kò lórí pé àlóbìnrin yìí lẹ́wà ṣùgbọ́n kókó ni wípé ẹni tó fẹ́ fẹ́ rí ipẹ́ ni tó ṣe pé kí ni ẹwà rẹ̀ attract yẹn tàbá fẹ́ build the muslim home a ní ìjẹ́ torí pé tàà bá fẹ́ ni tó attract wa gbogbo ẹ̀sùn tí ó yẹ ká mọ́ kàsí lẹ́sẹ̀ láàmọ́ kàsí lẹ́sẹ̀ èyí tí ó yẹ ká sọ dìjà nílé òun là á sọ dìjà ṣùgbọ́n bá pẹ́ ní tá nífẹ̀ẹ́ sí ni àmọ́ lè ṣàmójúkúrò ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ló fi jẹ́ pé agbègbè ẹwà yẹn ìsìláàmù náà ò fi ṣeré so èyí tó wá tẹ̀lé ní àdín ẹ̀sìn yẹn la islam wá encourage jù anábi wá ní fáfáfáà bí láti dín sallallahu alaihi wasallam tó bá fẹ́ fẹ́yàwó ní ni ó mọ́pọ̀ àwọn kàtàkàkalẹ̀ yíò ṣùgbẹ́ ni tó lẹ́sìn ó ṣe pàtàkì ẹni tó lẹ́sìn ó ṣe pàtàkì so obìnrin fọ́kùnrin bá fẹ́ fẹ́ kó wu ẹ̀sìn tó wá wu ẹwà nìkan ó lè má ṣe kí ni ó lè má jẹ́ kí wọ́n rí ilé mùsùlùmí ó lè má jẹ́ kan rí bíòjì nínú hadithi kan tí alìmáàmù Tirmidhi alayhi rahmatullah tí wọ́n gbà kọ́nbàn ṣàkíran anábì ní ẹnìkọ̀ọ̀kan yín ẹgbìyànjú àti jẹni tí ó jẹni tí máa dúpẹ́ o ẹ máa dúpẹ́ orí ọlọ́mọba gẹ́gẹ́ bí ta sọ orí tọ́lọ́mọba ṣe mú apọ́ liyẹ̀tẹ́kìn ahàdúkùn kọ́nbàn ṣàkíran kí kẹjẹ́ ni tí máa rántí ọlọ́run ọba ẹ máa ṣàdíkìrí dáadáa subhanallah alhamdulillah allahu akbar la hawla wa la quwwata illa billah la ilaha illallah wa lisanan dhakira ẹjẹ́ ni tí ó máa ṣàdíkìrí dáadáa ibi táwọn lọ́nìí anẹ́sọ̀lá àtàwà ní wà múra àtàn mínàtàn kéèkọ̀ọ̀kan yí níyàwó tó jẹ́ mú mi ní tùrínúhu ala amri al-akhirah ìyàwó tó ṣe pé yóò máa ràn lọ́wọ́ lórí àlámọ̀rí alìkìyàmà ṣẹrẹ́lò ní ẹwà yẹn nìkan ni ó wò ẹwà pàtàkì gẹ́bí tí a ti síwájú ṣùgbọ́n tó pàtàkì ju ẹwà lọ òun ẹ̀sìn torí pé ẹwà yẹn nǹkan tí ó padà tán ni nísìtí yẹn bá fẹ́ ọmọ bí ọmọ 18 years old ọmọ 20 years old tí ẹwà rẹ̀ ṣe ń gló bó ṣe pọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tó ń dàgbà sí ẹwà yóò máa fèjì yóò máa fèjì òun náà padà jìyà arúgbó tọ́lọ̀ ní kẹ́mì rẹ̀ gùn tó bá yóò padà kú tó bá kú ẹwà ti tán ó lè jẹ́ pọ́kùnrin ẹ yóò ṣíwájú ọkùnrin ẹ jáde láyé ó lè jẹ́ pọ́kùnrin ni ó ṣíwájú ẹ jáde láyé ẹwà yóò padà tán ṣùgbọ́n ẹ̀sìn òun ni ó bá wọnú sàárè òun ni ó tún bá àdìjọ́ gbéǹdé alìkìyàmà so téyìn ò bá ti wá fẹ́ obìnrin tó ṣe wípé ó jẹ́ mú mínà obìnrin mùmìnì tùrínúhu alá amril àkùrọ̀ tí ó ràn lọ́wọ́ lórí alìkìyàmà rẹ̀ torí pé ọlọ́wà subhanahu wa ta'ala sọ fún wa ó ní wa inna ad-dara al-akhirata la hiya al-hayawan law kanu ya'lamun ọlọ́wà bá ní ilé kanyìn yẹn gẹ́gẹ́ ní ìṣẹ̀lẹ̀ ìtàwọn èèyàn bá mọ̀ àmọ́yá àwọn tá ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala yóò padà gbé gbogbo wa dìde tí ń kálukú ó máa jábọ̀ fún ta gbélé ayé wa ṣe ẹni tí ò bá wá sin lọ́wọ́n bá fọ̀kọ́t kọ́sírọ̀ ẹni ìyẹn ti ṣe kíní ó ti ṣòfò ẹni tí ò sin lọ́wọ́n ṣòfò ẹni tó wáyé pé ìyàwó tó wá lọ fẹ́ torí ẹwà nìkan ló fi fẹ́ kó wẹ́sìn ètò súnmọ́ náà ni pé kó ṣe pé rán dandan ni wọ́n jọ ṣe ṣùgbọ́n tó bá fẹ́yàwó tó jẹ́ ẹlẹ́sìn in tó ṣe nìyẹn ó túmọ̀ sí pé kí ni ó fẹ́ build in tán pé ní muslim home kọ́nà ń fẹ́ kí a build eléyìí tá a wá sọ ń pa ọkùnrin tí alúgbọ́dọ̀ fẹ́yàwó tó ṣe wípé ó jẹ́ ẹlẹ́sìn bẹ́ẹ̀ ló ṣe wà fún ọkùnrin náà ló fi ṣe wà gómìnrin obìnrin ní tó náà bá fẹ́ lọ́kọ ẹni tó nífẹ̀ẹ́ fẹ́ṣíálì òun náà lè fi ọkùnrin torí kó lówó ó lè fi ọkùnrin torí pé ó wá látẹ̀bí tó lórúkọ ó lè fẹ́ ń pé kí ni ó ní ẹwà gẹ́gẹ́ bí ta sọ àkọyẹ ẹwà kéré ṣùgbọ́n ẹ̀sìn pàtàkì tó pèrè gbọ́dọ̀ wù anábi sọ fún àwọn òbí sallallahu alaihi wasallam ó ní idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu ẹ̀yin òbí fọ́kùnrin kan bá bá kò fẹ́ fẹ́ ọmọ yín ẹ wo ẹ̀sìn rẹ̀ ẹ ìwà rẹ̀ fàzáwí yúhù anábìnrin ẹ̀fọ́mọ́yí fún sọ̀lọ̀lọ́ àsàlà ẹ̀fọ́mọ́yí fún ọkùnrin tó lẹ́sìn tó níwà fàílàntẹ̀fàálù tẹ́ ẹ̀bá fi ọmọyí fún ọkùnrin tó lẹ́sìn tó níwà takùn fitnatun fil'ardu wa fasadun arish anábìnrin fìtínà ni ó mọ abẹ lórí ilẹ̀ àti ìbàjẹ́ tó ṣe kí ni ìbàjẹ́ tó kẹnu òun ni ó mọ abẹ lórí ilẹ̀ nísìn ẹlòmí tọkùnrin bá kọrún sí ọmọ rẹ̀ ní tó fẹ́ wò ó ní owó a ní wò ráwọn olówó kọrún sí ẹni àwọn òní bà tó tún ló fẹ́ lọ́kọ́ sí ẹni tó tún lọ mú wá ẹni tó mú náà tún ní ni owó rọ́pọ̀ olówó kan kọkọrún sí ẹni so ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó máa wo agbègbè owó yẹn ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó máa wo ẹbí tàbá ń sọ pé ẹbí kò ṣe kó torí pé wọ́n jẹ́ èèyàn rẹ kọ́ ṣùgbọ́n torí pé kí ni wọ́n lówó wọ́n lókìkí ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó wò yẹn à ní ká mọ́ wò ó àlá haramu à ní haramu ṣùgbọ́n tó yẹ ká wò jù òun ni ẹ̀sìn yẹn òun ni ẹ̀sìn tó yẹ ká wò jù ní hadithi tí mo kà nípìlẹ̀ ipe anabi sallallahu alaihi wasallam ní lam yurali tahabbaini mithlul nikah anabi ní kò sí tó dá tó kéèyàn bẹ́ẹ̀ tán nífẹ̀ẹ́ ara wọn tó dá tó kan fẹ́ra wọn sábà bí hadithi yẹn oní kó lọ́mọ òru kankan tó ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn kan àwọn ni wọ́n tọ́ ọmọbìnrin èèyàn kan ti wá kọlu sí póun fẹ́fẹ́ wá bá wọn fẹ́fẹ́ ẹnìyẹn lówó lọ́wọ́ ìyẹn kan náà tí wọ́n bá wọn kóhun fẹ́fẹ́ ìyẹn ò lówó lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ ń tọ́ wọ́n wò pé dáadáa táwọn lè ṣe fún òní káwọn fi fún ẹni tó lówó lọ́wọ́ ọmọlẹ́ni tó lówó lọ́wọ́ wòun ẹni tó ṣe pé ẹ̀sìn rẹ̀ bẹ́ta ẹni kejì tó lówó lọ́wọ́ yẹn ìyẹn ló àwọn àlọ́kẹjọ lọ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn wípé lámì rọ́lì mùtàhàbẹ́ni mísùn nìkan ọkùnrin nífẹ̀ẹ́ ọmọ yìí ọmọ náà nífẹ̀ẹ́ òun náà ẹjí kan fẹ́ra wọn èyí fẹ́ kó fún olówó òun lówó ò nífẹ̀ẹ́ olówó yẹn olówó lè nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n pàtó wò nífẹ̀ẹ́ olówó tán bá fẹ́ra wọn ìtó súnmọ́ òníkan mọ́ láti gẹ́gẹ́ bí nǹkan tí a ṣe lálàyé fúnra wa tẹ́lẹ̀ so ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam encourage wa ẹ jẹ́ kí ọmọ yín ní kó fẹ́ ẹlẹ́sìn àti rínú àwọn àfẹ́sìn àwọn àfá àṣáájú ọmọ ọba fẹ́ fẹ́ ọmọ ti ẹ̀ ọmọ ọba fẹ́ fẹ́ ọmọ ti ti ẹ̀ lóbìnrin ó ní ọmọ obìnrin ó wá wu ọba kọmọ ọmọ ọkùnrin kó fẹ́ ọmọ àfá yìí tó jóbìnrin bẹ́ẹ̀ ni àfá ọlọ́mọ kéwú tó jọkùnrin tó ṣe pé ó wu àfá kí ọmọ kéwú yìí kó fẹ́ ọmọ òun lóbìnrin ọmọ rẹ̀ obìnrin dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ kéwú ọmọ kéwú náà nífẹ̀ẹ́ ọmọ àfá ṣùgbọ́n ẹ̀kọ́ tí àfá àti fi kọ́ ọmọ rẹ̀ obìnrin ìpéyàn kan ọba ní ọmọ ọba ní kò wú lórí àfá àtọmọ rẹ̀ pìfẹ́ kí àwọn lọ sí sáìdì ọmọ kéwú tí ò ní mọ́ọ̀ṣì torí pé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ìgbéyàwó yìí ó kọjá ayé yìí ètò ní í ṣe pẹ̀lú alkiyama ni so ló jẹ́ pé ẹ̀sìn ó pàtàkì so tó wá di wípé afẹ́ra wa wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí ẹ̀ka ṣe òun náà ni tán pè ni afdul nikah kẹta kókó yìí sáà ara wọn ti bara wọn soro ìtọ́kù ní kẹta kókó yìí eléyìí náà nǹkan tó sínkù púpọ̀ ni anábi sallallahu alaihi wasallam onílá ní ká haílá bí wọlé yìí ọkùnrin ká tó gbẹni kan ò lè àtayá ara wọn wò àyàfi pẹ̀lú yọ̀ndẹni tó jẹ́ wà léyìí òun náà ni ẹni tó jẹ́ bàbá ọmọ obìnrin àbẹ́ni tó mẹ nípò bàbá rẹ̀ tán jẹ́ mùsùlùmí àpòyọ̀ ọmọ mi fún ẹ kó fi ṣèyàwó adẹ̀rí bí àwọn ẹlẹ́rìí bí mélòó méjì mélòó kan tán bẹ́ ń jòkó ńgbà tó ń sọ ìtàn bàbá yẹn ti sọ ọ̀rọ̀ yẹn ó ti di ìyàwó rẹ̀ láti àsìkò yẹn lọ ìtàn pè ní ágùn nìká kò jù ètò wá kù lẹ́yìn ẹni tán pè ní wàlímọ́tù nìka òun ni ká wa lẹ́nu jọ eléyìí náà èyí tó pàtàkì ni ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àwọn gbà pé kò ń ṣọ́ran èèyàn wọ́n gbà pé kò ń ṣọ́ran èèyàn then àwọn tó sọ pọ́ran èèyàn náà ni ẹnu wọn kò lórí wípé ọkùnrin ló ni wàlímọ́tù nìka yìí ó ní oúnjẹ téèyàn máa ṣe àpèjẹ téèyàn máa ṣe nígbà tó bá di pé èèyàn gbéyàwó ọkùnrin lónìí nípìnlẹ̀ ọkọ lónìí kò sí nǹkan tó burú ń bi pé káwọn èèyàn ràn lọ́wọ́ ṣùgbọ́n òun gangan lónìí ibi tí Islam wá ṣe ní rọrùn dé bó bá ṣe lágbára mẹ́rin Ànábì sallallahu alaihi wasallam ó ti fẹ́yàwó tó ṣe pé ó kàn kó bí yúgọ́tì fún àwọn bíi mélòó kan tán mẹ́ kalẹ̀ wàlímọ́tù nìká òjò bá ń lọ ó dẹ̀ ti fẹ́yàwó tó kó odidi ẹran bó bá ṣe wá ní so ló jẹ́ pé ọkùnrin kan fẹ́yàwó kan nísìn ó rọra ṣe díẹ̀ bágbára ṣe mọ́ ìgbà tó wá fẹ́ fẹ́yàwó míì ọlọ́run tó wá bùkún ó wá ṣe tó fẹjú díẹ̀ ìyàwó àkọ́kọ́ bá ní ẹ̀hẹ́n kó mọ̀ pé ò nífẹ̀ẹ́ mi wọ́n náà wòye tó náà sí wọ́n tó náà gbà ti tèmi kò lè tó bá yẹn nígbà ti tiẹ̀ kò sí mọ́ọ̀chì ìsímọ́ọ̀chì wà òun ló fi ná ẹni tó dáa ju ìwà àti ẹ lọ ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ṣerú ẹ̀ náà ànábì ti fẹ́yàwó sallallahu alaihi wasallam tó ṣe pé wà límọ̀ kékeré náà ṣe ó dẹ̀ ti ṣe ó ti fẹ́yàwó tó ṣe pé wà límọ̀ tán ṣe náà fẹ́ jù ṣùgbọ́n wà límọ̀ yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ń ṣọ̀ràn èèyàn òun gẹ́gẹ́ kọ́là ń pè ní nìká báwọn èèyàn ṣe mú lónìí ìta ń pè ní nìká òun ni wípé kí ni ká tọrọ ọmọ kẹni tó dẹ̀ jẹ́ bàbá rẹ̀ rẹ̀ tó bẹ́ǹkò bàbá sọ pé kí ni kò yọ̀ǹda tí ò bá ti sí yẹn èyí táwọn ọmọ máa ń ṣe nísìnyí wọ́n kàn kíra wọn mọ́lẹ̀ tí wọ́n fúnra wọn lóyún lẹ́yìn yẹn yóò wá di wípé wọ́n pa ọ́nù wọ́n gba gbogbo ẹ̀ àwọn èèyàn ya gèlè wọ́n mú fìlà wọ́n dáṣọ ìpìlẹ̀ ò dá ìpìlẹ̀ ìpìlẹ̀ yẹn ò dá eléyẹn kò dúró lórí nìkáà àti fi tó pàtàkì lẹ̀ nísìn ara àwọn òbí mi tí ó sọ fọ́mọ tó bá ní òun fẹ́ mọ́kọ wálé a ní kò tó mú wálé ẹ̀fúnra ẹ̀ lóyún náà ẹ̀fúnra ẹ̀ lóyún náà àwọn nǹkan tó ṣe pé àwọn bàbá wa láyé jọun orí ibú náà kàákú àwọn ìyá wa láyé jọun orí ibú náà kàákú pé tán fún ọmọ lóyún wálé embarrassment àwùjọ ni nísìn àwọn òbí encourage rẹ̀ ẹ̀rọ ọmọ tí ó ju ọmọ 15 lọ ọmọ 14 ó ń gbé boyfriend wálé tó bá dẹ̀ gbé wọlé yìí ìyàwó jáde kúrò ní ilé fún bàbá tó tún máa ń lé bàbá náà ti rọ̀dé lẹ́rù kóhùngbó jáde lé fún ọmọ tó gbé boyfriend wá sílé bẹ́ẹ̀ náà ni tí boyfriend náà bá gbé girlfriend lọlé ọmọ secondary school ó gbé girlfriend lọlé ìyá rẹ̀ ń jáde nílé fún bàbá rẹ̀ ń jáde nílé fún eléyìí ká dá padà sí àṣà yorùbá a mọ̀ pé yorùbá gùn gbélé ká mọ́ tí ìwà sọ ẹ̀sìn ọlọ́run wa subhanahu wa ta'ala náà islam ò sọ pọ́mọ tó bá tó lọ́kọ pọ́mọ lọ́kọ o tó rẹ̀ islam ni kò fi éèjì sí ipe éèjì báyìí lọ́mọ gbọ́dọ̀ lọ́kọ kò fi éèjì sí pé éèjì báyìí lọ́mọ gbọ́dọ̀ lọ́kọ éèjì báyìí lọ́mọ gbọ́dọ̀ fẹ́yàwó tó bá ti dé ipò ẹni tó lè lọ́kọ àbẹ́ni tó lè fẹ́yàwó ìsìláàmù fẹ́ ká fẹ́yàwó fún wọn ká púpọ̀pọ̀ fún wọn ọlọ́run bá sọ pé wọ́n kí àyàmà ní kó wà sọ́ọ́lẹ̀ fínà min ìbádíkù wà ìmà ikú àwọn tí wọ́n níyàwó àbí wọ́n lọ́kọ nínú àwọn ẹrú igan ẹrú ẹrú ọlọ́run ní ẹwáyàwó fún ẹwọ́kọ fún wọn èèyàn kúrú fúkọrá tó bá ṣe pé tálíkà ni wọ́n ìbílímù lọ́rin fọ́ọ̀lì ọlọ́run rọ̀ wọ́n lọ́rọ̀ nu ọ̀rọ̀ rẹ̀ lẹ́fìrẹ́ lòmíì bàbá rẹ̀ ló wáyàwó fún that wáyàwó fún náà ń sọ pé wọ́n pètè fẹ́ yàwó fún wọ́n tètè wọ́kọ fún kó tó di pé yóò máa dáná bọ̀ ọlọ́run níṣẹ́ ọmọ mi ò ju bí ọmọ 15 lọ tẹ bá béèrè pé oyún mélòó ló ti ṣẹ́ yóò ti tó bí oyún bí márùn-ún tó ti ṣẹ́ èjì ò tí ju 15 lọ lásìkò táwà yìí ọmọ mi ò tí ju ọmọ 15 lọ àmọ́ yẹ owó obìnrin ló ti jábalé wọn lọ òbí rẹ̀ mọ́ sọ pé ah, kò tí pásítọ̀ tí ẹ kó má ẹni tí ò tí pásítọ̀ tí ẹ kó má tó ti ń ṣe bàjẹ́ torí ẹ̀sìn ò sọ pé èjì báyìí ní kọmọ mari tó bá ti di pé nǹkan yìí ni ó ti rìn ìlànà rẹ̀ tá a bá ní owó ó yẹ ká kún lọ́wọ́ ni láyé jọ bàbá máa fẹ́yàwó fọmọ tí ó lè máa bó òun àtọmọ tó gbé kò fẹ́ kó dáràn bọ̀ lọ́rùn títọ́mọ ẹ̀ náà fi tó tán tí ó ṣe kí n tí ó wà dá ṣùgbọ́n nísìn àásọ fọmọ ni nísìn bó wá ní ó ti parí dìgírí ẹ̀ báyìí wà lọ fún masters ok ó ti parí masters wà lọ bẹ̀rẹ̀ doctorate kò ní bá sọ̀rọ̀ ń pa pé lọ fẹ́yàwó kódà ibi tó tún wá fọ́ nílé obìnrin wọ́n tún tríti obìnrin bẹ́ ó lọ́mọ obìnrin kan tó ṣe pé ó ti parí yunifásitì ó lóun fẹ́ márì bàbá ní kò sí tó ó lọ ṣe masters ẹ̀ náà ẹni tó bá ṣe masters tán wà wá bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ tó gbọ́rọ̀ ní iye báyìí ní account kó tó ní pé ni àwa sọ̀rọ̀ marriage then ọkọ tó fẹ́ fẹ́ gan náà ó ní iye tó gbọ́rọ̀ ní ní account ṣùgbọ́n tó bèèrè ọgbà wọ́n báyìí bó lè ń ṣe fẹ́ ìyá ọmọ yìí ṣé àwọn kan tẹ́ kálẹ̀ yìí náà ni ẹ̀yin náà tọ̀ nípa tẹ́ fẹ́ fẹ́ ìyá ọmọ yìí àárín pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ yìí nítorí pé ẹni tó lẹ́sìn ni ó ṣe sùúrù tẹ́pọ̀mọ́ tí ó lẹ́sìn ni a máa ń sọ tí ẹni kó tí ẹ̀tọ́ sọmọ́ bàbá kò ń fẹ́ má rí gan àmọ́yé ìranù tí ó ti ṣe àmọ́yé oyún tí ó ti ṣẹ́ yóò wá rí pé ó kèèyàn kó para fún lóyún tí ó bá rí àwọn òbí rẹ̀ yóò máa tẹ̀lé lọlé àwọn ọkùnrin tó bá nínú ẹ eh, lágbáyá ló ní oyún ni ó wà ní àwọn ṣépè fún ṣé èmi àpòwò dára ẹmú mú lóyún tẹ̀ yóò tún lọ sọ́dọ̀ ẹlòmí tó bá láṣepọ̀ ìyẹn ló tún pẹ̀pẹ́ ọ̀fẹ́ ni ìyẹ́ ó máa tẹ̀lé káàkiri tí wọ́n ìpara rẹ̀ èèyàn tí so ló jẹ́ pé ẹlòmímọ̀ ọmọ obìnrin àkọ́bí rẹ̀ ilé ìyá rẹ̀ ló bí sí tání bàbá rẹ̀ kò lè sọ ẹni tó bí sí kejì ilé bàbá ẹ̀ ló bí sí tá ló fún lóyún kò lè sọ so náà Islam ò sọ wípé iye éjì báyìí látàwọn tààlà ń tẹ̀lé gọ́ọ̀gọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú wọn ní àwọn west nǹkan kàmára wọn 18 ni wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí age of marriage wọ́n pè ní marriageable age àbí age of marriage ìgbà wo lóbìnrin lè lọ́kọ lọ́dọ̀ kó tó lè lọ́kọ olúgbọ̀rọ̀ pé 18 ṣùgbọ́n wọ́n tá ń sọ yìí wọ́n wá ní age kan tán pè ní age of consent age of consent kí ni túmọ̀ age of consent ìgbà tí ọmọ obìnrin tó lè tẹ̀rẹ̀ ẹ́ lẹ́ẹ̀ kọkùnrin báhùn láṣepọ̀ tó ṣe pé ọkùnrin yẹn wọn nílè mú mú òfin nílùú mi wọ́n ní 14 ni ìlú mi wọ́n ní 16 bá ṣe ń sọ̀rọ̀ yìí ní Britain nǹkan bí 16 ni wọ́n bẹ́ẹ̀ gẹ̀ẹ́ sí ọmọbìnrin tí ò ju 16 years old lọ tó wá sọ wípé èèyàn kan fún un lóyún àbíyàn kan lòun bá ṣe ranù kò sí tó bí ẹ lè ṣe lè lórí torí pé wọ́n bèèrè kí ni éjì rẹ̀ tó bá jẹ́ pé kí ni ọmọ 16 years old ni wọ́n ló ti tó decide fún rẹ̀ dó wọ́n ní kò tí tó lọ́kọ̀ ẹwò òfin ṣùgbọ́n ti tó ṣe zìnà torí kó ti pé ọmọ 16 years old ó lè ṣe zìnà tí ò bá sọ fún rèpù òun ni ṣùgbọ́n kò tí tó lọ́kọ̀ọ́ ó kẹni tẹ́lí kò tí tó lọ́kọ ṣùgbọ́n tó ṣe zìnà ní tọ́bá fún lóyún kọ́ wọ́n ní tó bá wù ú láti gbà ó lè gbà tó bá dẹ̀ fẹ́ ṣẹ ó lè ṣẹ tó tí ò bá wá ṣẹ ó ti di ọmọ ó kẹni tó lóun fẹ́ fẹ́yàwó kí lòun wá ń tiẹ̀ ṣèbí kó satisfy rẹ̀ sexually ni kó gbádùn ara rẹ̀ ìkan nìyẹn ṣèbí kejì ni kí ọmọ jáde ọmọ ti jáde lára eléyìí sí ẹni kò tí ì tó lọ́kọ̀ọ́ kó aláfẹ́ ló lélẹ́ ìdánsọ àwọn èèyàn láwùjọ wa wọ́n sì gbà pé ọmọ 18 kò lè lọ́kọ tó mọ́ jẹ́ pé ìjọba gan gbà wípé ọmọ 18 lè lọ́kọ so ọmọ 20 kìíní kan ò tí lọ́kọ kò lè lọ́kọ so bàtàbá sọmọ tó ti pé 25 years old ike kó sì lọ ṣe masters náà òbí tó ń sọ eléyìí ń encourage ẹ̀ pé máa satisfy rẹ̀ lẹ́yìn àsìkò tá a fẹ́ kó ṣe ìyàwó òtí tó torí náà tá bá fẹ́ ilé ìsìláàmù tọ́lọ̀ ń bá fẹ́ a fi ọmọ wa lọ́kọ bó ṣe yẹ ká fi lọ́kọ a gbọ́dọ̀ àwọn ọmọ wa in such a way tó ṣe rí pé wọ́n mọ̀ ṣe ránù tó ṣe pé oyún oge òun tí wọ́n wà gbé wá lónìí tó ń ba nínú jẹ́ ni àmọ́ yóò obìnrin lónìí tó ṣe pé àkọ́bí rẹ̀ wọ́n lè pè é ní ọmọ ọkọ àkọ́bí rẹ̀ wọ́n lè pè é ní ọmọ ọkọ wọ́n lè fúnra wọn lóyún tán máa fúnra wọn lóyún tán wọ́n ẹ̀ṣẹ̀ wá sọ kán wá yọjú sẹ́bí ìgbà ìwọ́n ẹ̀ṣẹ̀ wá tọrọ ṣùgbọ́n àkọ́bí rẹ̀ yẹn ọ̀nà tí ò yẹ kán fi bí inú islam náà fi bí tàbá ọgọrọ àwọn èèyàn kalẹ̀ lónìí wọ́n ṣe kí ni wọ́n pọ̀lù sírù nǹkan báyìí kọ́nà ọba kó ṣàánú wa ni so olóbi jẹ́ pé a gbọ́dọ̀ tọ́ ọmọ wa lọ́nà tí ẹ̀sìn fẹ́ ká fi tọ́ wọn tó wá di pé yàwó ó di pé wọ́n ṣe olóyún ó ọmọ yìí náà ń dàgbà ó ń dàgbà àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa fi kọ́ wọn a máa fi kọ́ wọn àkàntúrà láti di ekúrú ni afẹ́ bára wọn láṣepọ̀ kó ládùá tó yẹ kán máa ṣe gbogbo eléyìí náà nǹkan tó pàtàkì ni so tó má padà wá bímọ wọ́n wáṣọ fún ọmọ gẹ́gẹ́ bí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kó ṣe fi kọ́ wa tó bá di kọ́ ọmọ ń dàgbà a tọ́ bó ṣe ẹ̀ka tọ́ anábi sallallahu alaihi wasallam ó ní wùrú awladakum bis salah wa hum abna sab'i sinin àwọn ọmọ tọ́lọ̀ ń bá jogún fún yín ẹ pa wọ́n láṣẹ kan máa kírun tó bá ti di pé wọ́n di ọmọ ọdún méje ẹni tó fẹ́ tọ́mọ ní títọ́ ti islamu ní títọ́ ẹni tó ń wójú rí ọlọ́run ọba ọlọ́run jogún ọmọ fún tó bá ti di pé ọmọ pé ọmọ ọdún méje yóò máa pa á láṣẹ pé kó máa kí o a lè wá béèrè pé tí ò bá tí ìpọ ọmọ ọdún méje ń kọ́ tí ò bá tí ìpé ọmọ ọdún méje kò tí ì di ọ̀ràn èèyàn fún wa pé ká pa á láṣẹ kó máa kí o ṣùgbọ́n yóò máa kọ́ṣe wá ń bí nǹkan táwa ń ṣe ààrẹ nílé nísìn rẹ̀ ń kírun lé ọmọ náà lóun fẹ́ kírun yóò ṣàlùwàlá ìyá ò ní ní yóò jọ ẹnìyà yóò mọ tẹ̀lé ìyá yóò mọ kọ́ṣe ìyá ṣùgbọ́n bá ti ní pọ́ mọ̀ yìí pé ọmọ ọdún méje a máa pa aláṣẹ yìí pé kí ni kó wá kí o a máa mú lọ mọ́ṣáláṣí ní éjì yẹn torí pé ó ti dé éjì kan tán pè ní sínú tẹ̀míyìí éjì tí yẹn lè fi mọ̀ tún yàtọ̀ sósì díẹ̀ wọ́n ìtẹ́sí ìsọ ipé ẹmọ ọpọmọ yí láṣẹ kó mọ kí n tó wà lọmọ ọdún mẹ́rin àbọ̀dọ̀ ọmọ ọdún mẹ́ta torí pé kò lè dọ́tún mọ́ yàtọ̀ sósì tàbọ́wà sọ yí pé abẹ́mọ̀ náà lórí irú nǹkan bẹ́ àkànfíyà jẹ́ ni láàká èrè ò lè tí ìmú dáadáa tàbálà mú lọ mọ́ṣáláṣí náà bí ó tòsí sáńpẹ̀ láwọn kó lè fòkúrò ń torí pé àsìkò eré ló wà yẹn ṣùgbọ́n tó wá ní pọ́ mọ́ ń pẹ́ wọn ọdún méje làákàyẹ ti ń ṣe kìíní díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn òtún ní kẹ́ ẹ̀ nà gan tẹ́bá ní lọ kírun tí ò kí ẹ fi lẹ̀ ṣùgbọ́n wà bèrè wúhù máa lé wọn àbúnára ṣe sí ní tó wá di pé ọmọ yìí wá ń lọmọ ọdún mẹ́wàá tẹ́ ní kó kírun tí ò wá kí ẹja lọ́rẹ́ ẹja lọ́rẹ́ eléyìí ló yẹ ká máa ṣe fún àwọn ọmọ wa àwọn míì wọn á ṣàṣejù ní agbègbè yìí àwọn àmì wọn a ṣe àìṣe tó ẹlòmí ibi tí ó kò pé ẹ̀sìn mú lára ó fẹ́ lè fi oyún inú kó pé sísá fún ipé káwọn ọ̀dọ̀ wọn kírò pẹ̀láwọn èèyàn ibi tí a ní kí ni ẹ̀sìn òun nífẹ̀ẹ́ ẹ̀sìn dé ó fẹ́ lè sọ fún ìyàwó rẹ̀ pé oyún tó ń bẹnu yá pọ̀ọ̀pọ̀ yóò kó tó sísá fún alánàbìsọ̀lá sáà tó gbé ẹ̀sìn wá ó ní wùrú àwòlẹ́dẹ́kùn fi sọ́lá wà hùn àbúná sọ́rọ̀síní ọdún méje tó bá kọ́ mọ ọdún méje ni ẹ tó pa wọ́n láti gbé kan máa fíhùn less than seven ẹ fi wọ́n lẹ̀ kankọ́ ṣe yí ẹ̀ ń kírun lé nìkan jọyìn ní àwọn mi mo fẹ́ ṣàlùwàlá ẹ̀fílẹ̀ ẹjọ́ kó ṣe wọ́n bá ti di pé ọdún méje ẹ̀pá láṣẹ fún wọn kí ọmọ ọdún mẹ́wàá tí ò èyàn tọ́ ọmọ ní títọ́ ìsìláàmù nìyẹn láàrin yẹn náà àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìmọ̀lọ́run lọ́kan a máa fi kọ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún ọmọ kékeré kan tán pé ní abdullahi bin abbas radiyallahu anhuma anábì ní ya gulam ìrẹ ọmọ kékeré ihfadillah yahfadik ihfadillah ó ní ìrẹ ọmọ kékeré yìí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá dọwọ́ rẹ̀ òfin ọlọ́wọ́ bá dọwọ́ rẹ̀ ọlọ́wọ́ bó ma ṣú ẹ tó bá ṣọ́rọ̀ ọlọ́wọ́ bá tó bá ṣófin ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó ma ṣú ẹ yóò ma bẹ pẹ̀lú rẹ̀ anábì gbìn má ní sínú ọkàn ma yìí anábì wọ́n sọ pé wà ìdá sàájá fásitálílá tó bá ń béèrè nǹkan máa béèrè lọ́wọ́ ọlọ́run ó ń kọ ní àtàwíìdì ọlọ́run lọ́kàn wà wa'lam lọ́mọ anil ummata law ijtama'u ala yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak irọ́ wọn yìí mọ̀ táwọn èèyàn bá kójọ tánà fẹ́ ṣe é láǹfààní kan mọ́ gbẹ̀mí lé wọn ìtọ́lọ́n ti ní ó jẹ́ ti ẹ ní ó jẹ́ ti ẹ bẹ́ẹ̀ ni wẹ̀ni sẹ́mọ̀wọ́ aláyàbò rúkà tán bá láwọn máa bá ti ẹ jẹ́ mọ́ bẹ̀rù jù

ọ̀rọ̀ pé yóò pàdé àfáà kan tí ó lóun rí na sí òní sí ìgbésí ayé rẹ̀ eléyìí sí ló sọ ẹlòmíì di ẹni tó ń tọ́jú bọlé ológun káàkiri tó ń tọ́jú bọlé àfáà káàkiri ẹlòmíì wọn sọ fún pé áà ah, lágbájá wọn lágbájá á ah, ìtàrí yóò dá o àbúrò yáà rẹ̀ ni ẹ̀gbọ́n yáà rẹ̀ ni ó ní òjò ní lọ síwájú òun ló gbọ́wọ́ lé kìní kan bó ṣe ń sọ́lọ̀ òun tí wọ́n fẹ́ mọ́ wò náà yá lápájá ah kàlámíà dada tí mo dẹ̀ ní sí ayì so òun ló wá ń dínà òun ló ń ba tèmi jẹ́ àbótún ju mi pé ah ibi kọ́mpáàmì tó ń gbé alájà kan bẹ́ẹ̀ tó pupa báyìí tó rí rùmúrùmú ṣọ̀ra fún alájà ẹ̀ bó ṣe ń sọ́ ní ojú yóò ti mọ kakuléètì kan ẹ̀hẹ́ ah ẹni ẹlẹ́ni tó ṣe wípé kò fọwọ́ mẹ́sẹ̀ àfá àti orógbò ẹ̀sìnú kìíní ìgbà tó ń lóòdẹ̀ ní àkídà tó dá kò sẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti lẹ̀ yóò fọ́ọ̀lù fún yóò wà lẹ́ni tó ṣe pápó mọ̀ jẹ́jẹkújẹ ẹ̀ àwọn àbẹ̀ ìṣiṣẹ́ lórí eléyìí ẹ̀ òun mọ̀ ló wọ́n tún máa tí bọnú nǹkan tó jáwọn ẹbọ téèyàn fi ṣorí fún wájú ọlọ́wọ́n kò sí tó fàájú pé kí ni wọ́n kọ ní ẹ̀kọ́ ẹ̀sìn láti lẹ̀ bẹ́ẹ̀ ni fáfidù ṣe ìlà ìrọ̀dé ẹni tí ò ní nǹkan ò lè fún yàn bàbá ò fẹ́ sí yé ìyá ló fẹ́ sí yé tí bàbá tó fi ẹ̀sìn kọ́ ọmọ ìyá tó fi ẹ̀sìn kọ́ ọmọ làfáà kan sọ pé òun fẹ́ lóun fọ́ wa náà ni ó sọ pé òun fẹ́ sọ pé lágbájá kan ló ń ṣe yóò fà fà rẹ̀ ṣeré ni torí pé kí ni ẹ̀sìn ti yé sọ̀kò ní wọ́n tó yúgbọ́ lé olóògùn káàkiri ẹlùmí olóòrùn bá fà ẹgbẹ́ ààrùn níbi kòránì fún ẹ ẹwà mú kò ní kẹ tí ó hàn fún ẹ yóò kàn kàtàlá àzómi wọ́n ma wo pọ́ didi kùránì ló mú ìrọ́ ni tàdá àtẹ́dá sómi ló mú tí ó bá tún ṣe fọ́rífọ́rí yóò ní wọn fún ẹni kìíní gan bó wá lò bó bá ṣe gbọ́nbẹ̀ sí wọn làwọn tá ṣe pọ̀ lẹ́yìn rẹ̀ tó bá ti lọ wáwọn èpo kan tó ṣe pé oògùn ìyàgbẹ́ ló fi sínú tàdá àfúnyàn ìyẹn ló wà gbọ́gbẹ́ agbègbè ah! àbá ilẹ̀ sọ ah! àbá ìmọ̀ṣẹ́ ọ̀tá pọ̀ ọ̀tọ́ pọ̀ ìwọ ní òǹdàmà rẹ̀ tó bá lágbọ́ yé ẹ̀sìn onímọ̀ tójú wọlé olóògùn káàkiri onímọ̀ tójú wọlé olóògùn káàkiri so ilé ìsìláàmù kò ní jẹ́ ilé tí kò ní jẹ́ ilé tí ó pé yóò ma tójú bọlé ológun káàkiri tó ní pé àwọn òbí ó ti rè bó ṣe ẹ̀kan rí a sọ pé kò sáwọn ẹni bí o ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún anábíwa muhammad sallallahu alaihi pé kúl a'udhu bi rabbil falak min sharri ma falak ọlọ́wọ́ bá sọ fún pé máa sọ báyìí máa sọ báyìí láti lè fi wáṣọ́ pẹ̀lú ọlọ́wọ́ wa kúrò níbi àwọn ẹni bí a máa ń ka almuawiza tani kúlẹ̀ àwọ́dù bí rọ́bì falak kúlẹ̀ àwọ́dù bí rọ́bì nurse láti lè fi sábẹ́ ọlọ́wọ́ wa ṣùgbọ́n lómi ìtẹ́bá sọ pé kó mọ̀ ìkélé àwọn àbá ẹjọ́ ṣe kò sí nǹkan mí ìtẹ́tún lè fún mi àtọ̀ sí lè jẹ́bí pílà àwọn ilẹ̀ ní ẹmú mọ̀ yẹn kò sí nǹkan mí tí ẹ lè fún yẹn bí kíni ó wá kẹ gbé tíra kan fún kó ma fi sápò àti kẹ ṣàgbéyàn fún kan fún kó ma lọ ayatul kùrsí yìí Allahu la ilaha illa huwa àwọn fojú kéré rẹ̀ bẹ́ẹ̀ ni ìṣọ́ ìṣọ́ ńlá ni ṣùgbọ́n máa fojú kéré rẹ̀ a máa wá nǹkan tó ṣe pé a ṣáà dìsápò mo mọ́ sábà ń sọ ìtàn yìí ìkánú àwọn àfáà wa ìgbà tí ọlọ́wọ́ bá ní kí nǹkan padà yé ipé á táwọn náà wò pé àṣé àwọn kan ń ìranù káàkiri tẹ́lẹ̀ ó ní àfáà Abdullahi ó ní mo rántí ìjọ kan tí mo lọ sí lọrin ó ní má ti lọ máa ó ní tíra tí mo máa ń dìsáàbò tí máa ń travel báyìí ó ní bí mo ṣe wá dé ẹ̀ẹ́dẹ́gà eh, ó ní wọ́n fọwọ́ kápò mú rí pé mi ìrántí fi tíra sápò ah onídàmú wá bá mi kò bẹ̀rẹ̀ ní làágùn ó ní wọ́n wò pé ẹ́ inú ọkọ̀ mú wa accident lè ṣẹlẹ̀ ilé lè ṣe kìnnìkan lè ṣe ó lọ́wọ́ wá sóhun pé ó wá sóhun lẹ́nu pé kóhun máa ka ayatul kursi ó wá ka ayatul kursi pé kóhun manage ẹ̀ ó ló ń ṣáka tó fi dé lọ́rùn ó nígbà tí ẹ̀sìn padà wá yé òun wá òkè la ilaha illallah ayatul kursi lòun fi ọwọ́ kékeré mú ìtò ẹ̀kọ́ ń kàkún gangan lòun fọwọ́ kékeré mú tíra tó ṣe wípé orúkọ àlùjànnú ló ń bẹ́ńbẹ́ tóun fi sápò òun lòun gbà wípé yóò dáàbò òun olóhun wá ṣe astagfirullah so kí la fẹ́ lòdì eléyìí òun ni wípé títọ́ ọmọ ètò pàtàkì ni ọmọ àámi kọmọ kíhun bákaná ọmọ àáfin tó jẹ́ ìmọ̀lọ́un lọ́kan àáfikọ́ ìfẹ́ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam àágbì sí lọ́kan àwọn ẹ̀kọ́ bá ṣe ń báwọn èèyàn lò àmọ́ fi kọ́ àádìkúmọ̀ gbọ́n wá sí gidi bóò la ṣe ń bá mọ̀lẹ́bí lò bóò ṣe ń bá àwọn ará àdúgbò lò bóò la ṣe ń bá òbí ẹni lò bóò la ṣe ń bá ọlọ́wọ́n ọba lò bóò la ṣe ń bá nábì rẹ̀ lò sọ̀lọ̀lọ́ asọ́là gbogbo eléyìí láàrín fi kọ́ ọmọ wa tààdẹ̀mọ̀ wò ó náà mẹ́lòmí àwọ̀ wípé ó ké lára nǹkan tó dá òun ni pípò ń ṣe bọ́mọ òun ó ṣe akùránì wà láyé lẹ́yìn tó dá ni ṣùgbọ́n tó mọ́ akùránì tí ó bá sí ẹ̀kọ́ kùránì tó àyàn kò wúlò fún òun torí pé trẹ́ǹdì míì tún ni pé ẹlòmíì fẹ́ máa ń yán gan láàrin àwọn ọ̀rẹ́ ipe ọmọ àwọn hafizu ni ọmọ mi ẹ̀rí ó ti akùránì tán ṣùgbọ́n ẹ̀kọ́ kùránì ò sí lára ọmọ yẹn so gbogbo ẹ̀kọ́ báyìí a máa fi kọ́ ọmọ yìí yóò wá dàgbà lórí eléyìí títí títí àárán lọ léèwé tí ó ti kó ẹ̀kọ́ ayé náà a ṣe kó níṣẹ́ ọwọ́ kan lọ́wọ́ torí kó ṣe é ṣe kíyàn jáde léèwé kó mọ́ ríṣẹ́ bó ṣe pé yóò máa tajà ní àáfíhù náà kọ́ sọ́dà tẹ́lẹ̀ yóò bá ṣiṣẹ́ eléyìí ó ṣiṣẹ́ so títí tí ó fi tó éjì tó ṣe wípé òun náà ó lè dá dúó là ń pè ní pé kí ni à ń bíúdi muslim home tọ́rùn ọba yọnu sí àwọn ọmọ tí ó ma ṣàdúwà fún wa ń bàtà àbásíláyé má tọ́rùn ọba subhanahu wa ta'ala ó fi máa jẹ́ kí dáadáa kó máa bá wa nígbàtà àbásíláyé má nítorí àsìkò àádádúró bíbáyìí láti lè fi àyẹ́lẹ̀ fún àwọn àbá láti ní gbólóhùn kan síkejì. Si Okay. So, okay. so eléyìí tó pàtàkì ni nípa wípé àwọn ọmọ wa ká tó wọn bó ṣe ká tó wọn. Ẹ má jẹ́ kí akọ̀ọ̀pá fẹ́ bí wọn kalẹ̀ lásán. Sọ ẹlòmí agbègbè ìwé náà ni ó mójútó, agbègbè ẹ̀sìn ọmọ kò ní mójútó bẹ́ẹ̀ ni bọ́mọ kàwé tó gba doctorate tó di professor ìyẹn kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run ayé lélé yẹn mọ́ ní jẹ́ nǹkan níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ta bá ṣe fún alkiyama wa so ká fi ẹ̀sìn ìwà dáadáa ká fi kọ́ àwọn ọmọ wa kélé yìí kó lè ní ìlàpá dáadáa lára wọn bákanáà ó lè jẹ́ kí wọ́n wúlò fún àwa náà so inṣáàlá tí a bá ní ìbéèrè a fi àyè rẹ̀ ẹlẹ́ kọ́nà ọba subhanahu wa ta'ala kí ó gba ìjọsìn kọ̀ọ̀kan wa awẹ́ wa àti gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tó kú náà kọ́nà kí ó gbà lọ wa kọ́mọ́ dàálù wa ah, àwọn bàbá wa ah, Abdulrauf Yusuf ẹlẹ́yẹlé tó ṣe wípé àwọn ẹbí wọn náà ni wọ́n ọ̀gánáìzì ìjòkó yìí láti lè máa fi ṣe ẹ̀tọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn abẹ́lọ́wà subhanahu wa ta'ala kí ó bá wa ṣe àforíjì fún wọn kó bá wa kẹ́ wọn kí ọlọ́wà kó jẹ́ kí ládá tí wọ́n rí belé iná kó máa bá wọn subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu نظم